Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Adéwọlé Ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMAA ti BMA Global èyí tó wà ní Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa níbikíbi tí a ti ń gbọ́ mi. Kí a tó tẹ̀síwájú nínú bíbára wa sọ̀rọ̀ ọlọ́run ní ìtẹ̀síwájú bíbára wa sọ̀rọ̀ ọlọ́run lórí àkòrí tí mo pè ní ìgboyà ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ipá àtagbára bàbá ayérayé ọlọ́run àjíǹde agbẹ́yìn o ọlọ́run wa olúwa wa ẹlẹ́dàá wa ìgboyà wa agbára wa ọlọ́run ẹgbà ọpẹ́ wa já ń lọ sínú ọ̀rọ̀ yín ẹ ti bẹ̀rẹ̀ níjẹjọ mo sì gbàgbé pé lónìí ẹ ó tẹ̀síwájú láti bá ayé kọ̀ọ̀kan pàdé gẹ́gẹ́ bí iṣẹ́ wa láti lè fún wa ní ìmọ́lẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ tún agbára wa ṣe nínú ẹ̀yìn Ọlọ́run a dúpẹ́ torí pé nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí orúkọ yín yóò di àyìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ lórí àkòrí tí mo pè ní ìgboyà nínú èyí tí a ti rí wípé ìgboyà ó ní ìtumọ̀ oríṣiríṣi wípé a lè gbẹ́kẹ̀lé ara wa àbí gbẹ́kẹ̀lé àwọn ẹ̀bùn àbí àwọn oore ọ̀fẹ́ tí a ní a lè lè gbẹ́kẹ̀lé àwọn ìṣẹ̀lẹ̀ tá a mọ̀ pé dandan pé wọ́n wá sí ìmúṣẹ àbí wọ́n á ṣẹlẹ̀ nítorí wípé a ní àwọn ẹ̀rí tó fìdí múlẹ̀ ṣánrán lórí àwọn nǹkan bẹ́ẹ̀ àrípa lè gbẹ́kẹ̀lé ìlérí àwọn ìlérí Ọlọ́run bẹ́ẹ̀ sì la lè gbẹ́kẹ̀lé èèyàn náà pàápàá eléyìí tó sì ní pẹ̀lú tó ní pẹ̀lú ìgbẹ́kẹ̀lé ńlá ẹ̀rí a lè rí ìgboyà e a rí i pé àwọn ibi tó lè nàka tó lè nàka sí ó dúró síbi méjì ìkan dára ìkejì ó kò dára èyí tí kò dára yẹn òun ni wípé ó lè jẹ́ kí ènìyàn kó di agbéraga àti ẹni tí ń ṣògo nínú ara ẹni tí a fojú kéré gbogbo àwọn èèyàn pàápàá fojú kéré Ọlọ́run ìkejì ni wípé ó sì lè jẹ́ kí ènìyàn kó rí ara ẹ̀ bó ti ṣe rí kó lè mọ bó ṣe máa ní ìdúró tó dára ní iwájú Ọlọ́run nípa gbígba iṣẹ́ tí Jésù Kristi ti ṣe lórí igi àgbélébù àti láti rìn nínú ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run tó sì ga jù ó ní pé kí ènìyàn kò di ẹni ìgbàlà ìgboyà tí a bá ní àbí ìgbẹ́kẹ̀lé ta nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ló máa ń jẹ́ kí a lè mọ̀ wípé àwọn ìbùkún Ọlọ́run ń dóde wá ní ọ̀run àti pàápàá ó lè fún wa ní agbára àbí àyà tó dí láti lè dúró tandi láti la àwọn ìṣòro tí àbí ìdojúkọ àbí àwọn ìpọ́njú tí ayé yìí lè fẹ́ fi dojúkọ wá. Ní òpin gbogbo, a rí pé tí èèyàn bá, tí ènìyàn bá ṣe aláìdámọ̀, aláìkòmọ̀ àwọn oore ọ̀fẹ́ tó Ọlọ́run ti fi fún un, irú èèyàn bẹ́ẹ̀ a kò ní lè lo àwọn oore ọ̀fẹ́ yìí, kò sì ní lè ní ìgbẹ́kẹ̀lé nínú títóbi àti tí Ọlọ́run lè pèsè fún ènìyàn láti lè lò àbí láti lè jẹ́ um ní òní yìí lágbára ọlọ́run a ó máa tẹ̀síwájú nígbà tí a ó máa wá ìdáhùn sí ìbéèrè wípé níbo ni mo ti lè rí pé báwo ni mo ṣe lè rí ní ìgboyà báwo ni mo ṣe lè ní ìgboyà pàápàá nígbà tí mo bá ti tí àwọn tó ti tí mo ti nígbẹ̀kẹ̀lé nínú wọn tí wọ́n ti dà mí tí wọ́n ti fa ọkàn mi ya ẹ ọ̀pọ̀lọpọ̀ ni ó ti ní lórí lórí lórí lórí ọkọ eléyìí tiẹ̀ eléyìí tiẹ̀ jẹ́ nǹkan tó tó tó ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọkọ ń gbà míì ìyàwó ti sọ ìgboyà nù lórí ọkọ ọkọ ti sọ ìgboyà nù ìgboyà nù lórí ìyàwó ọmọ ti sọ ìgboyà nù ìgboyà nù lórí àwọn òbí ẹ rí iléeṣẹ́ pàápàá ìgboyà ó ti sọnù ìdí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó lè fi rí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí ó fi dàbí pé ẹlòmíì ò tẹ̀ wá lè ní ìgbẹ́kẹ̀lé kankan nínú ẹlòmíì àbí ní ìgbẹ́kẹ̀lé nínú ohunkóhun kankan mọ́ eléyìí la máa máa kíyèsí ní òní ẹ jẹ́ ká ṣí bíbélì wa ẹ jẹ́ ká ṣí bíbélì wa sí ìwé òwe ìwé òwe orí ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé òwe orí ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkankàndínlógún ìwé òwe orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínníogún bíbélì wí pé ó ní ìgbẹ́kẹ̀lé aláìṣòótọ́ ènìyàn ní ìgbà ìpọ́njú ó dàbí eyín tí ó sẹ́ àti ẹsẹ̀ tí ó yẹ̀ lórí ìké màá tún kà á lẹ́ẹ̀kan sí i ó ní ìgbẹ́kẹ̀lé aláìṣòótọ́ ènìyàn ní ìgbà ìpọ́njú ní ìgbà ìpọ́njú ó ní ó dàbí eyín tí ó sẹ́ àti ẹsẹ̀ tí ó yẹ̀ lórí ìké um ẹ̀rí. N tí Bíbélì ń sọ ní báyìí, òun ni ó fi ń ṣe àfiwé e, e, e, ẹni tí ó gbẹ́kẹ̀lé aláìṣòótọ́. Ẹni tí èèyàn bá fi ìgbẹ́kẹ̀lé, tí èèyàn bá lọ ní ìgbẹ́kẹ̀lé nínú aláìṣòótọ́ ènìyàn, ẹni tí kò dúró nínú òtítọ́, ẹni tí kò gba òtítọ́ gbọ́, ẹni tí kò mọ òtítọ́, ẹni tí kò ní ìgbẹ́kẹ̀lé àbí ìgboyà nínú òtítọ́ béèyàn bá lọ fìgbẹ́kẹ̀lé sínú sírú èèyàn bẹ́ẹ̀ bóyá nílé bóyá ní gẹ́gẹ́ bí ọkọ ni tí ọkọ tí ọkùnrin bá jẹ́ alágàbàgebè ènìyàn tí ì ṣe tí tí tí kò ní ìgbẹ́kẹ̀lé nínú ìgbéyàwó tí kò ní ìgbẹ́kẹ̀lé nínú ara rẹ̀ láti lè láti lè fẹ́ràn ìyàwó àbí tọ́jú àwọn ọmọ tí obìnrin bá lọ gbẹ́kẹ̀lé tó sì fi irú ìfẹ́ fúnrun ọkùnrin bẹ́ẹ̀ ẹ̀ rí i ara ó dà ní tí bíbélì ń sọ nìyẹn pé ó dàbí pé kéèyàn gbẹ́kẹ̀lé aláìṣòótọ́ ènìyàn irú aláìṣòótọ́ èèyàn yẹn dàbí eyín tí ó ṣẹ́ eyín tí ò gbádùn eyín tí ò dúró déédéé eyín tí ò lè fọ egungun ìdí ẹ̀ tọ́lọ́run fi dá eyín ò ní pé kó lè kó lè kó lè kó lè jẹ àwọn nǹkan tá a bá fi síbẹ̀ kó lè jẹ́ kúnná láti lè gbémì kó lè jẹ́ àǹfààní fún ara ẹ̀rí irú èèyàn bẹ́ẹ̀ bíbélì wípé ó ní wọ́n dà bí eékún tó ṣe kíni o tó ṣẹ́ bí ẹni tó lọ dúró sórí eékún tí kò dúró ó ní bẹ́ẹ̀ ni irú ọkùnrin bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ rí i pé irú obìnrin bẹ́ẹ̀ tó nírú rírí ọkùnrin tó tí tó dà á tí kò fẹ́ràn ẹ̀ tí kò fi ọkàn rẹ̀ fún ẹ rí i pé irú irú obìnrin bẹ́ẹ̀ á dẹ̀ ẹ̀rù máa bà ní ọjọ́ míì tó bá rí àwọn ènìyàn tó bá fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ àbí bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ ìfẹ́ ẹ rí i pé ó máa jẹ́ kí àyà ẹ̀ ó máa jẹ́ káyà ẹ̀ kó kó já bẹ́ẹ̀ náà ni ọkùnrin tí obìnrin bá dà bẹ́ẹ̀ náà ni ilé iṣẹ́ ọ̀gá ọ̀gá tí ọmọ iṣẹ́ bá dà tó fẹ́ràn ẹ̀ tó fẹ́ràn bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tí wọ́n ti ẹnìkan fẹ́ràn èkejì inú ọ̀rẹ́ tí ẹnìkejì dẹ̀ dá ẹ̀rí ìṣẹ̀lẹ̀ Nàìjíríà ó ti fi hàn ní ìṣẹ̀lẹ̀ òṣèlú bẹ́ẹ̀ náà pàápàá ní ìṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò wọn dára wọn àbí ẹ̀rí àpẹẹrẹ Joseph ni ẹ̀rí irú àwọn nǹkan wọ̀nyí ó máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n bíbélì wa ń sọ wípé kí ni a ṣe lè kí ni a ṣe wá lè ní ìgboyà nírú àwọn irú nǹkan yìí ẹ ó ṣe pàtàkì ohun tí mo fẹ́ sọ ni wípé ó ṣe pàtàkì wípé kí ènìyàn ó ṣe pàtàkì pé kí ènìyàn kó ṣe kí ni o kó kó kó kó kó ní ìfẹ́ ó ṣe pàtàkì kí ènìyàn kó ní kó kí irú èèyàn bẹ́ẹ̀ kó tó lè fẹ́ràn ẹlòmíràn ẹ rí i pé kó tó lè ní ìbùkún láti tó máa tilẹ̀ já sí ìbùkún fún ẹlòmíràn ẹ rí i pé ó máa bẹ̀rẹ̀ sí ní àwọn a máa ní èrò ọkàn méjì a máa ní èrò ọkàn mẹ́ta kò ní fẹ́ ẹ rí n tí mo ṣàfẹ́ tafẹ́ mú jáde ni pé ó ṣe pàtàkì láti má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn ju bó ṣe yẹ lọ ẹni tó ẹni tí mo dẹ̀ ń sọ ni pé ẹni tó yẹ pé ó ti ní àkọsílẹ̀ tó yẹ pé èèyàn ti wò ó ìwo ẹ̀ lọ́ ìwo ẹ̀ ní ní ìrìn àjò ayé èèyàn rí i pé ìrìn àjò ìrìn àjò ẹ̀ nínú inú ìbáṣepọ̀ ẹ̀ pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú owó pẹ̀lú àkókò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ṣe déédé irú èèyàn bẹ́ẹ̀ kò ṣeé gbẹ́kẹ̀lé ọ̀nà tá a fi lè tọ́jú ọkàn wa àbí ìgbẹ́kẹ̀lé wa nìyẹn tí òfin ní tí ọkàn wa òfin ní ya sí méjì tí a òfin ní ní ìjákulẹ̀ a gbọ́dọ̀ ìwọ tó ń gbọ́ mi tó jẹ́ tó tí tó jẹ́ pé o fẹ́ lọ́kọ náà àbò fẹ́ níyàwó irú ọkùnrin tó fẹ́ fẹ́ yẹn àbúrò obìnrin tó fẹ́ fẹ́ yẹn máa wò máa kíyèsí ṣó ẹni tó ń pa ọ̀rọ̀ ẹ̀ mọ́ ni ṣé ẹni tó ń pa àkókò ẹ̀ mọ́ ni tó bá sọ pé òun fẹ́ ṣe nǹkan ṣẹ́ni tó ń ṣe ni tí o bá kíyèsí irú nǹkan bíi eléyìí ó ń yá àwọn nǹkan tó yẹ kó máa fi ẹ́ tó fún ẹ ní tó lè fún ẹ ní tó lè fún ẹ pé kó sá kó lọ́dọ̀ ẹrú èèyàn bẹ́ẹ̀ torí pé ó lè da ó lè da ìgboyà ẹ ó lè gbé dànù ó lè sọ sígbó ṣùgbọ́n ní ìparí ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ fi ẹnìkan lọ̀ ọ́ ẹnìkan tó yẹ pé tó bá ní ìgboyà nínú ẹ̀ ó fẹ́ràn ẹ ó fẹ́ràn ẹ ju bó ṣe fẹ́ràn ara ẹ lọ ó fẹ́ràn ẹ ó sì lè ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ bíbélì wípé ó ní ayé àtọ̀run akọjá lọ jésù kristi sọ ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu mi kì yóò lọ láìṣẹ irú èèyàn bẹ́ẹ̀ ni mo fẹ́ kó fi gbẹ́kẹ̀lé ẹ̀ sí òun náà ni jésù kristi olúwa wa mo parí ọ̀rọ̀ rẹ̀ báyìí ní àkókò yìí pẹ̀lú ẹ wípé má fi ìgbẹ́kẹ̀lé sínú ènìyàn ṣùgbọ́n fi ìgbẹ́kẹ̀lé ẹ̀ sínú ẹni tó yẹ pé òun ló sọ pé òun máa wáyé ó sì wáyé ó lóun á kú ó kú ó lóun á jíǹde ó jíǹde ní ọjọ́ kẹta èyí ẹni yìí ló lè fi ìgbẹ́kẹ̀lé ẹ sí ní sínú rẹ̀ kì í ṣe nínú ayé yìí nìkan ṣùgbọ́n fún àti gbé ìgbé ayé ayérayé pẹ̀lú ọlọ́run ní paradísè jésù kristi òun nìkan náà ní ọ̀nà òun ni mo sì fi ń lọ ní wákàtí yìí òun nìkan ló lè mú ọ délé òun nìkan ló lè fún ọ ní ìgbàlà òun nìkan ló lè fún ọ ní ìyè fi gbẹ́kẹ̀lé ẹ̀ fún jésù kristi lẹ́nìí fi ọkàn ẹ̀ fún jésù kristi lẹ́nìí fi ayé fún jésù kristi lẹ́nìí tó bá fi fún ohun gbogbo yòókù á máa tọ́ ẹ á máa darí ẹ láti inú ọ̀rọ̀ àti láti inú láti inú agbára ẹ̀ mímọ́ èyí tí ó fi fún ọ ibi tí màá parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yẹn sí lónìí nìyẹn ìwọ tí ò ń gbọ́ mi tó bá fẹ́ pè mí àbí béèrè béèrè o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ lórúkọ jésù àtúmọ̀ àpàdé jésù kristi ní olúwa ó dàbọ̀.